àdúrà àti ààwẹ̀ tó pọ̀ pẹ̀lú ìràpadà la máa ṣe. ìràpadà. Ah! olórí olóko àwọn sọ fún ọ ní kí ni kárí ilé àdúgbò ló ṣe rí wọn náà wò ná àyàmọ ah, ìjọta mi níjọ́ mo sì wà lẹ́yìn tí mo wá dáná níṣẹ́ làwọn ìyá rẹ̀ ń sun pé ah, ayé àmọ́ àwọn ọ̀jẹ̀ sùúrí wọ́n tún bèrè fún sùn àbújá. kí máa ń nu ẹ̀ kí ni ṣe kí ni ọ̀rẹ́ ti wà. Ìgbà wo ni Túnjí the beast? At this point, read my list. I am done with this marriage. Ṣé wo ti gbọ́ ni? O ti gbọ́ pé Tọ́lá ti ní ìgbéraga gan ń sìn. Ah, Àtìgbà tí olóhùn ti gbàdúrà Tọ́lá báyìí tó ti ní owó tó ti fi wọlé. Òun ni kò sí ìwà wa mọ́. You are in the hospital. They have sold the house already. Mommy and the hospital fainted at work